السماء برجا وجعل فيها وجعل فيها سراجا وقمرا منيرا onítàbárọ̀kẹ́ السماء بروجا bẹ́ẹ̀ wọn àlè débẹ̀ torí pé bẹ́ẹ̀ gbóná kọjá kí èkó wọn lè rẹ̀. lọ́nà tó wá ilé yìí ó yìí pé agbára àwọn fi ṣe rú ẹ̀ tàbárọ́kà títóbi ọlọ́run tó. tàbárọ́kà lẹ́bí ìjàlá fi sàmà ìbúrọ́jà wàjàlá fi àṣírọ̀jà ọ̀pọ̀ mọ̀ràn lónìí rọ̀ bákan náà àtọwò òṣùpá ọjọ́ àwọn oṣù tó ti ń jáde yóò kọ́ra lé pẹ́ẹ́rẹ́ nígbà tó bá kọ́kọ́ jáde ojú fẹ́rẹ̀ má lè rí tọ́wọ́ yóò máa tóbi díẹ̀ díẹ̀ yóò máa tóbi díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ yóò fi wá dé oṣù náà fi wá dé bá jàmáà ọlọ́ọ̀bá ẹ̀ ó mọ ìyíṣẹ́ tó ṣe ẹ̀dá ọ̀bá bàtàrà rẹ̀ ronú kó ọ̀tàrà rẹ̀ mọ́ lọ́run. gbogbo àwọn kan tó náà bá lékè ọlá ṣe wọ̀nyí ó ṣe é kalẹ̀ látara pé kí n wò ó kí wọn náà wò kó ronú sí kọ́ àtàrà ẹ̀dá ọlọ́run ọba mà kọ́tàrà kọ́tàrà rẹ̀ mọ́ títóbi ọlọ́run. ọlọ́run wá wò títí pé ẹ̀yin èèyàn lè gbé títóbi fẹ́mi ọlọ́run mi ọlọ́run bá gbé títóbi fúnra mi pé tàbárọ́kà. tàbárọ́kà lẹ́bí ìjàlẹ̀ fi sàmà ìbòjá wàjàlẹ̀ fi àṣírọ̀ ọjà ọkọ̀ mọ̀ràn lónìí. من أراد أن يذكر وأراد شكورا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر لمن أراد أن يذكر وأراد شكورا أولا ولا ألني تابتي من تيروي ọba yìí kan náà jàálà lẹ́yìn wọn nara àròhìn bàtà. wàhùn alábí. òun ló ṣe òru àtọ̀sán. ó ṣe wọ́n ní tí wọ́n máa gbàṣẹ́ fúnra wa. bóòrù bá lọ ọ̀sán òde bọ́sán náà bá lọ òru ló tún wọlé. ṣé kò tiẹ̀ wá jẹ́ sí pé báwọn ọmọ àlekọ́lá kò ti sọ nínú àwọn àyà mi àfẹ́yà pàtàkì púpọ̀ ni ọlọ́run tóun bá ní kóòrù nìkan máa bẹ lọ gbére ta ń tó bẹ́ẹ̀ tí ó mọ̀ sàn wá ó tún sọ náírà tó tún tẹ̀lé pé ní tóun bá ní kọ̀sán nìkan náà máa bẹ lọ gbére ta ni ó mọ̀ òrùwa ẹ wá rí i pé kí ìṣesí kan ṣoṣo wọn máa bẹ lọ gbére yóò sùn yẹn ọwọ́ pé bí kóòrù ó ní wá àǹfààní tòru bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tá ó ṣe ní kó sì là lè ra mẹ́tì i alẹ́ ìbàd. الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو يرهق. Ọlọ́run ṣe eléyìí gbogbo látara ẹ̀ á mọ̀ wọ́n lọ́hùn ẹ̀rí yàtọ̀ náà. Ìtọ́jú òun ṣe bẹ́ẹ̀. Òun ní pẹ́ni tí ó bá rántí òun Ọlọ́run tí ó máa rántí òun Ọlọ́run ní gbogbo ìgbà nínú ọ̀rọ̀ nínú ṣe àti nínú wa rẹ̀ tí ọba rántí òun ọlọ́run ló ní kó òun ṣe bẹ́ẹ̀. ọ̀rọ̀dà ayé àgbàgbà àwọn ọ̀rọ̀ ṣòkè rọ̀. tí ó bá ní àdúkìrù kí ní jẹ́ àdúkìrù eléyìí kúrò níbí gẹ́gẹ́ bá wọn bá bí wọ́n ti ṣàlàyé ẹ̀ ní ìbámu sí bí àyà náà ti ń bọ̀ ọlọ́run dá sámà àbọ̀lá ní òun dá sámà òun fi àwọn oríṣiríṣi ìràwọ̀ síbẹ̀ bákan náà òun dá òru òun dá ọ̀sán ká lè máa pa sẹ́kọ̀ọ́ ara ọwọ́ á ńlá wá ìpè tó jẹ́ kóun ó ṣe bẹ́ẹ̀ òun náà ni pé límọ̀lẹ̀ àròdà àyà zakarọ kí ẹni tó bá fẹ́ rántí òun ọlọ́run ó lè bá àtàrà ẹ̀ kọ́ máa rántí òun ọlọ́run ní. abẹ́ni tí ó bá dúpẹ́ wò wọn ọlọ́run látara àwọn sẹ́hùn tó ń ṣe kó lè bá tara ẹ̀ kọ́ máa dúpẹ́ fọlọ́run. ẹni pé níbi àyà yìí ó kálukú wa á mọ̀ pé. kí wá ní jẹ́ ìrántí ọlọ́run tọ́lọ̀ fẹ́ ká múlò ọlọ́run tọ́lọ̀ fẹ́ ká múlò ni wípé kámà wípé gbogbo tó ń kí ẹ̀dá ó jẹ́ láyé lábẹ́ agbára tọ́lọ́run ọba náà ni gbogbo ẹ ti jẹ́ jíjẹ́ kẹ́ẹ̀dá ó máa wípé gbogbo sì mú ọlọ́run ó lè ní kó lè kọ́ ọmọ bá kò sọ pé tọ́fẹ́ dá sí màdáàmà ànàwó fi kọ́dárì láì subhanahu wa ta'ala ànàwó yàfútú kàlàbúdà mìdálíkà tó bá ti wà nù kọ́dà ọlọ́run tó kèé ṣe tiẹ̀ kò ní ti ọlọ́wọ́ bákan náà nínú ọtí ọlọ́run tó lọ́ọ́ fẹ́ ká mú mẹ́ẹ̀ ọlọ́run fẹ́ ká mọ̀ yìí pé gbogbo àwọn nǹkan tóun dá yìí pátá bó ṣe tó yìí ká lè máa mọ̀ wípé agbára òun ọlọ́run ó ju gbogbo agbára ẹnikẹ́ni lọ. látara bẹ́ẹ̀ gbàtà wá ti wá mọ̀ pé ẹni tó lágbára nìyí á wàá gbogbo tí ń jẹ́ ìjọsìn wa á rẹ̀ kọ́ ọ̀dọ́ lọ́wọ́ bá náà. ẹ̀wọ̀n àwòtọ́lá ọba àlejòlá fi tẹ̀lé ọwọ́ mú àwọn ìròyìn kan wá kábìlì mọ̀ wípé àṣẹ ìrántí òun ọlọ́run lòun ń retí látara ìrònú ókàlùkù wa wíwo sánmà bó ṣe tóbi tó tí ò lu níbi kan ká lè rántí ọlọ́run ní wíwo ilẹ̀ tó tẹ̀hún náà lọ tó farabalẹ̀ lórí ẹ̀ ká lè òun ọlọ́run lójú ṣe bẹ́ẹ̀ ara ìrántí òun ọlọ́run ọba yìí yóò wá lè jẹ́ kó kálukú náà ká jẹ́ ẹrú sí ọlọ́run òdodo ká jẹ́ ká nínú ẹrú tí ó mà wípé bẹ́ẹ̀ bá ṣe dáadáa ọ̀rọ̀ rẹ̀ ọjà sálì jẹ́nà bẹ́ẹ̀ ọ̀rọ̀ ìdáwọ̀ bá wá já sálì jẹ́nà àwọn ìròyìn wo làá máa bá lára ọmọ àlìjẹ́nà gbogbo ọmọ ní ìhùnsẹ̀ papọ̀ mọ́ra wọn pẹ̀lú bọ́lá ọba àlejò ọlá ṣe kọ́kọ́ ìyẹn rẹ̀ síwájú ká lè mọ agbára òun ọlọ́run ọba. وعباد الرحمن الذين يمشون على الأرض عونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما عباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما ṣàlàyé fún wa ìpè ní àwọn ẹrúsìn òdodo ẹgbẹ́ ọ̀rọ̀ àyè láti bẹ̀rẹ̀ wọ́n ní ìbádùn rahamẹ́. àwọn ẹrúsìn òun ọlọ́wọ́ ọba ọba tóun máa ń ṣàánú ẹ̀dá ẹgbẹ́ ọ̀rọ̀ àyè kọ́lá bó ṣe wí pé nínú àwọn ìròyìn tó tóbi jù nínú àwọn ìròyìn ọlọ́run náà ni àwọn àmánù wà ó wá ṣàfitì wá ẹrú yẹn sọ́dọ̀ rahman àbá kíyèsí lábẹ́ ẹ̀bẹ̀ náà wípé ní ìṣe ìdọ́fà ábídù sọ́dọ̀ rahman yẹn níbẹ̀ yẹn lákọ̀ọ́kọ́ rọ̀ ó fẹ́ júwe fún wa wípé àánú òun ọlọ́run ọba ó tóbi yóò sì jẹ́ ti irú àwọn ẹrú tóun fẹ́ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ yìí wà kíyèsí kàtẹ́kọ́ mú jáde mbẹ́ ọlọ́wọ́n ni wọ́n ibà lu rahmani àwọn ẹrúsìn wọn ọlọ́wọ́n bá lódodo àwọn ẹni tó ṣe wípé yẹmṣúná àlàlà ọdẹ àwùnà. alladhina yẹmṣúná àlàlà ọdẹ àwùnà. báwọn yìí bí wọ́n bá ń lọ lórílẹ̀ bí wọ́n bá wà láàyè kan. وعباد الرحمن الذين يمشون على الأرض وإذا خاطبهم الجاهلون قالوا سلاما pẹ̀lẹ́kùtù ni wọ́n máa ṣe ní gbogbo àyè ibi tí wọ́n bá wà. ẹrú sí aláwọ̀ òdodo a kì í máa ma àjàngbìlà ẹrúsìn ọlọ́run ọba òdodo àti mọ̀ wọ́n mọ wàhálà ẹrúsìn ọlọ́run ọba òdodo àti mọ̀ wọ́n mọ fìtínà gbogbo ẹrúsìn ọlọ́run ọba òdodo gbogbo nǹkan tí wọ́n bá ṣe láyé pẹ̀lú pẹ̀lẹ́kùtù ní gbogbo ẹ̀. alábi ilẹ̀ oṣùnà aláràbí àwọnà wà ilá àkọ́kọ́ bàbá oníjà ìlú mẹ́ta ló ṣàlàyé. ó dàbí wọn bá tún pàdé ẹ̀dá kan tòun ti bí ó ṣe ló ṣe àwọn àkọ́ fẹ́ pin ọ́ lẹ́yìn yóò bá wà pé mo sún sún sún sún mo sún kàgìrì lọ́fà àbẹ́ẹ̀kọ́ mo rò pé àti máa gbọ́ lọ́rọ̀ yìí pé àìtó sùúrù náà ni gbogbo mo sún sún sún mo sún kàgìrì òun lọ́fà tèmi náà fi ja wọ́n láì tó sùúrù ni mo sún sún sún mo sún kàgiri tó máa pẹ́ giri náà lọ máa gbàgbé ògiri lọ. nígbà tí ó fi bọ́ tí ó fi tọ́ dé èyìn lọ́hùn-ún bẹ̀rùn yóò sá padà pé ah, ọkùnrin yìí náà sùúrù jẹ yìí bóra tó wá rí. báwo wa ìbádùn àmọ́ ìfẹ́ ìsèyí lọ. ọ̀rọ̀ tí mo sọ yìí ìròrí mi kọ́ ìròrí ọba wa kàmáàlì díìnì làádẹ́bì ọlọ́mọ sábà wa sàlékùn kẹwàá ọ̀rọ̀ àbámi yìí nígbà wọ́n sọ̀rọ̀ nípa sùúrù níjọ́ náà ṣùgbọ́n bàtà náà wọ́n tẹ̀síwájú nípa tó wá rí wípé bí wọ́n ti sọ̀rọ̀ àkùránì náà ni wọ́n tú eléyìí jẹ́ ká máa bí àkídà Yorùbá ṣe rí òun lọ̀rọ̀ ni wípé ní mo sún sún sún mo sún kàjọrí àti ìwà ìjọ́mọ ènìyàn tí máa bẹ lára ẹ̀dá tó ń tí ẹnìkan bá hùwà sí ni tó jẹ́ ìwà tó bí mi nínú gẹ́gẹ́ báwọn ní ìmọ̀ tẹ́rìbì àtijọ́ ká mọ̀ pé àwọn ìwà kan bẹ àwọn ìwà yìí àwọn tá a mọ̀ sí tọ̀bí àní àdámẹ́ni tó ti wà lára kẹ́ẹ̀dá orí ìbínú yóò bẹ́ẹ̀ bínú kẹ́ẹ̀dá orí tó dùn mọ́ nínú èèyàn rẹ̀ rìn inú yẹn ó dùn àwọn nǹkan wọ̀nyí àdára ni kì í sin déyàn máa lọ lè kọ́ pé dákun bò ní èyàn ṣe máa dunnú tó bá rí dórí nǹkan tó dùn mọ́nú ó ṣẹ̀ṣẹ̀ ní kọ́ dákun bò lèyàn ṣe máa bínú tó bá rí bóun ó ṣẹ̀ṣẹ̀ ní kọ́ bẹ́ẹ̀ kí wọ́n bá gbọ́ létí mi ọ̀rùn sẹ́ni bẹ́ẹ̀ ọ̀rùn sẹ́ni bẹ́ẹ̀ ẹ kó bínú natural ni wọ́n lè bínú bẹ́ẹ̀ kí wọ́n bá sọ dáadáa nípa rẹ̀ ó rárá rẹ́rìn sínú jẹ́ natural nìyẹn ìyẹn ló wá fà tí wọ́n fi wá rí irú jáde ń bẹ̀ wípé ní ajẹ́sí wípé mo sún sún sún mo sún kàgiri ìyẹn ni wípé béèyàn bá tiẹ̀ ń sá fún yàn náà sá fún yàn bí wọ́n bá dààmú ẹ̀ dààmú ẹ̀ títí ìjọba ni yóò fẹ́ gbóhùn láti fẹ́ wùwà láti fẹ́ wùwà míì tí ó máa júwèé pé ń tẹ́ ẹ ṣe fún mi ó dùn mí mo bínú lórí ẹ̀ ṣùgbọ́n bàtẹ́ ẹ bá jẹ́ onísùúrù ní sùúrù tí a tó ju tẹgbẹ́ lọ ètò wọn ṣe fún òun náà yóò tún wá ṣe sùúrù lórí ẹ ìyẹn ni ọ̀rọ̀ tí bàbá sọ yìí pé yóò tún máa pẹ́ jù lọ. ìwé ẹrú tó bá wá rí bẹ́ẹ̀ irú wọn ni ọlọ́ọ̀bà àlejò ọlá sí bíi pé ìbádùn rahman. ẹ̀rọ ìbádùn rahman alladhina yamshuna ala al-ardi hawna wa idha khatabahum al-jahiluna qalu salama. àwọn ẹrú sọ̀rọ̀ tí wọ́n máa kọjá lọ lórílẹ̀ ní ti pẹ̀lẹ́kùtù. ni ẹni pé dàkejì ọ̀rọ̀ tó ṣáájú ni wípé àwọn ẹni tí wọ́n jẹ́ òpùrọ́ tí wọ́n tún ṣègbéraga àwọn ọlọ́wọ́ bá ilé tọ́lá ni wọn ò ní sílẹ̀kùn sábà fún wọn nínú àyàtà kàṣáájú tẹ́lẹ̀ táwọn dúró kàbọ̀ wa. èwo lọ́wọ́ bá ilé tọ́lá sọ̀rọ̀ kejì rẹ̀ yìí wípé oríṣi ọlọ́run nínú ìròyìn táwọn máa fi mọ̀ wá wọn à ní jẹ́ni tí ó máa gbéraga wọ́n jẹni tí wọ́n máa ṣe nǹkan wọn pẹ̀lú pẹ̀lẹ́kùtù wọ́n máa hùwà wọn pẹ̀lú ìtẹríba wọn ò ní rí ẹnìkan kó wá dàbí ìgbà tí wípé òun ọ̀já mọ̀ nǹkan kan lójú wọn àtẹni tó tọ́ wọn. tẹríba náà wọn ti bá lò. ó rí bá a tó rà lọ́wọ́. inú àwọn ẹni yìí àwọn náà bá lè pé ìbádùn rahman àwọn ní ìbádùn rahman. الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. nígbà tẹ́lẹ̀ kan ìwà tó lè mú yàn bínú òun ni sífà àlìjá ìlú náà níbí. èyí ló kọ́ tó bá òun ló jẹ́ rí. ìyẹn ni pé tẹ́lẹ̀ kan máa ń hùwà láì ìwà ìwà ìwà aláìmọ̀ká ìwà òmùgọ̀ tó hù sí wa. ìwà tó lè mú yàn bínú. látara bẹ́ẹ̀ jàmáà kí ni ó jáde lẹ́nu wa. kọ́ ló. jáde lẹ́nu wa. ìdá mẹ́kọ̀ọ́kọ́ sẹ́fì ìhúfàlà àti ìdìbò. ọ̀rọ̀ yìí ni àbá ìmọ̀nù sáfì gbọ́yé làbá ìmọ̀nù sáfì ló fi sọ pé. ìdá mẹ́kọ̀ọ́kọ́ sẹ́fì ìhúfàlà àti ìdìbò. ọ̀rọ̀ ẹni ìjà bá ti rí ìṣòfò yóò ọ̀rọ̀ ẹni ìjà bá ti rí ìṣòfò yóò. sùúrù lórí ẹ̀ níbo lọ̀rọ̀ ń tọ̀rọ̀ ọjà sí. àti pé níbi kẹ́ni yóò hù sí yàn kéèyàn náà dá a lóhùn kí làwọn nǹkan tó lè bí. wọ́n ní ìdáhùn ẹ̀tọ́kọ̀ sẹ̀fí wù ó mú bọ́ bá ń bọ wí tí bá ń bọ ọjà. ìdáhùn ẹ̀tọ́kọ̀ sẹ̀fí wù bá ń sọ̀rọ̀ bá kò sí ọ òní kí wọ́n dákẹ́. Fàfọ́ irun mi ní ìjà bàtì ní ìṣòfò. Fàfọ́ irun mi ní ìjà bàtì ní ìṣòfò. Èyí tó lọ́ọ̀rẹ́ jù tí wọ́n fi máa júwe ẹ̀ gẹ́gẹ́ bíi pé ìwà tó wù ní ìwà aláìmọ̀kan ni. Ìwà tó wù ní ìwà pé òun gan ló gọ̀. Òun náà ni ọ̀rọ̀ dàlú tó lóore tó dá lóhùn náà ni kò kàlámtàhù. wà á kàlámtàhù fàrọ̀dùkà àdìbò. wà á kàlẹ̀ ìtàhù fàmàdà yàwó tó. wà á kàlámtàhù fàmàdà yàwó tó. torí pé bí bá ń sọ tí wọn náà sọ méjì yóò sì mẹ́rin dọ̀ padà. wà á o bá jẹ́ ẹni tó o ti gbẹ́ni àbùkù yẹn aráyé ò ní rí tiẹ̀ nígbà tí bá ń bú wọn tó mọ náà kún bá a àyè ẹ̀yin náà ń bẹ́lẹ̀ lóhùn àyè náà fi ti fẹ́ dàbí rẹ̀ nípa ẹ̀ nígbà sọ̀rọ̀ tí wọ́n bá ti dá lóhùn. فإن خلفته فبدال الموت وإن خليته فبدال الموت tí wọ́n bá ti rárá pẹ́ẹ̀tì tọ́kẹ́ẹ̀tì pẹ̀lú òmùgọ̀ rẹ̀ yẹn ìbànújẹ́ pò tó wá dá lóhùn yóò tó wá dàgbà kò kejì òun náà wà pa. ẹ wò ká ẹrú sí ọlọ́run òdodo àwọn ọ̀nà táwọn máa fi gbáyé òun ló fi jẹ́ sí wípé ìgbésí ayé àwọn ẹni ọlọ́run ìgbésí ayé àwọn tí wọ́n mọ ibi táwọn ń lọ kò sí ìkẹ̀kẹ́ táwọn mọ̀ táwọn lọ tó gbàlè jẹ́ náà lọ ìgbésí ayé bẹ́ẹ̀ ọgbà pẹ̀lẹ́ ọgbà kùtù èèyàn ó máa ṣọ́ra kò ní jẹ́ kí elépo pupa kó da epo sáṣọ funfun òun torí ìdílé yìí gbogbo gbà. ti máa wá fitimáìsì ẹ lórí àwọn nǹkan tó gbé lọ́wọ́ wọ́n mọ̀ wá sọ́ra wọ́n mọ̀ wá dídèsí ayé pẹ̀lẹ́kùtù torí pé kíni torí pọ́lọ̀ ti ròyìn àwọn atọ́jà ìbádù rahman báwọn wọ̀nyí àwọn ìsalájà ń gbìlà. ọ̀rọ̀ ní pa wọn ládùúgbò pẹ̀lú wàhálà. ọlọ́dẹ. wọn ò ní pa wọn nínú ìjọ pẹ̀lú fìtínà. wọn à ní pa wọn nílé iṣẹ́ pẹ̀lú fífòòró ọ̀gá fífòòró ọmọṣẹ́. ẹ̀rù ṣe rẹ̀ lálẹ́ àrùn ìyá ọlọ́run. gbogbo ẹ̀tọ́ fẹ́ jẹ́rìsẹ̀ ọlọ́run òdodo bó ṣe gbọ́dọ̀ jẹ́ nìyẹn. ó gbọ́dọ̀ jẹ́ ni tí wọ́n máa fìtìmáìsì àwọn èèyàn ní gbogbo àyíká ìtọ́ bá wà. pàgbà ah, alájì kìíní ah, èèyàn bú ni kìí ṣèyàn rí ń dààmú aládùúgbò mi. ṣùgbọ́n ẹni tó jẹ́rìsẹ̀ ọlọ́run òdodo pè yí pé àṣẹ àbálá pẹ́jẹ rẹ̀ lórí mọ̀ọ́mọ́ lọ́n tiẹ̀ ọ̀rọ̀ lọ́wọ́ ti fẹ́ di wàhálà yóò dákẹ́ ni kò ní bá yín dá sí irú ìròyìn tí wọ́n máa fi ròyìn ẹrú sí ọlọ́run òdodo nìyẹn ọ̀kanu nínú ìròyìn tá a máa fi máa ẹrú sí ọlọ́run òdodo èyí tó tẹ̀lé tó lọ́wọ́ yìí. والذين يبيتون لربهم سجدا وقياما jẹ́ ká máa di àwọn ìròyìn wọ̀nyẹn mọ́lẹ̀ ìròyìn àkọ́kọ́ nìyẹn síròyìn àkọ́kọ́ yìí sọ́sẹ̀ déédéé ti ń bẹ lọ́wọ́ èmi ti ń bá yín sọ̀rọ̀ sọ́sẹ̀ déédéé ìwọ tó ń gbọ́ mi wípé ní ẹrú ọlọ́run òdodo pẹ̀lẹ́kùtù ni máa hùwà ọ̀rọ̀ pẹ̀lẹ́ ni máa sọ ìwà pẹ̀lẹ́ ni máa hù ìṣe pẹ̀lẹ́ ni máa ṣe tó wá rí bẹ́ẹ̀ tó bá wà ń bẹ́ẹ̀ ìkan tó lélẹ́yìn bọ́ọ̀ bá sì tì í sí bẹ́ẹ̀ ìkan tó lè tún wo rẹ̀ lórí òun náà. mọ́rù èèyàn mélòó lọ́tara àmì sórí ire lẹ́yìn wọ́n máa sírò eléyìí àwọn ọ̀ràn èèyàn mi tọ́lọ̀ ń pa mí láṣẹ mélòó ni mo ṣe bó ti tọ́ kí n ṣe é lẹ́yìn ẹ̀wù gan. bákan náà bí wọ́n á ròyìn wọn lọ yé wọ́n tún wá padà sí pé sẹ́nìkan kan ọ̀tara àmì rí bàánú jẹ́ lẹ́yìn ìyẹn ni ronú eléyìí mélòó ní ronú eléyìí nínú wa tó bá jẹ́ sí wípé eléyìí bọ́ ní òrònú eléyìí tí àwọn tí wọ́n ń jẹ́ adarí wa lónìí àbí gbogbo àyè tí wọn náà bá wà tó ti ń jẹ́ ọ̀gá àbí gbogbo àyè tí wọn náà bá wà tí wọn náà ti ń jẹ́ olórí kan tí wọn náà bá jẹ́ni tí ń délé tí wọ́n ń dín lóru tí ń ronú lórí eléyìí wípé ó yẹ kó o yẹra rẹ wò ó mà wípé kó o tó ṣaburú sọ́mọlàkejì kó o tó jẹ́ kẹ́nìkan ó rí bànújẹ́ lára rẹ ó wò ó lẹ́ẹ̀mejì. ọ̀rọ̀ ìrìnà bí jíná lè rọ́bì ìrìn sí jẹ́ àwọn máa sì ti sọ̀rọ̀ sẹ́nìkan tó rí bànújẹ́ látara àwọn tó sunkún látara àwọn àwọn náà bẹ̀rẹ̀ sí sunkún sọ́lọ̀ lọ́rùn gbogbo ìlú ọlọ́run màsàforíjì ọlọ́run màsàforíjì àwọn ọlọ́run bá àlejò ọlátọ́ndóyè nínú súrátù sájìlá kọ́ni àwọn tá à ń sọ yìí nígbà tó bá di lóru tàtàjà fáájú lóru ohun alìmọ̀dọ́jì àwọn ò tún gbé ẹ̀yìn àgbẹ̀ ara wọn jìnnà kúrò níbi ibùsùn wa àwọn ò dìde kúrò lórí ibùsùn wọn wọn ò ní sùn mọ́ kí ni wọ́n máa ṣe wọ́n máa ronú lórí àwọn dáadáa wo làwọn ṣe àwọn àwọn làìdá táwọn ṣe wọ́n mọ̀ wá tọrọ àforíjì lórí ẹ̀ wàbẹ́rẹ́ àṣàárẹ̀ ìyẹsẹ̀ ìyẹsẹ̀ ìfìwúrà ìdájú kò sáà láì bá àyàn wáyé èsì pípẹ́ àwẹ̀ nìkan lọ́jọ́ lásán àwọn bẹ̀mí táwọn tún ṣe kìámù lẹ́yìn fọlọ́ wọ́n máa sí lọ́hùn wọ́n máa ṣe nábìlà fọlọ́ wọ́n máa tọrọ àforíjì fọlọ́ lọ́hùn. irú nǹkan táwọn máa ń lo òru wọn fún lélẹ̀ ṣùgbọ́n tó ń kálukú obìnrin àwọn léèrè pàápàá jùlọ àdánwò tó dáyé lásìkò táwọn táwọn yìí àwọn oríṣiríṣi tẹkinọ́lọ́gì gbogbo ntẹ́lómi ọ̀rá yè ṣe lọ́sàn-án òru yọ ọ̀ka síta tọ́ba di lóru àwọn sáfìsì yẹn máa wà òkè lọ́ba di lóru yọ àgbọ̀ ọ̀pọ̀ fájáde tọ́ba di lóru. àwọn oríṣiríṣi bó ṣe wà tẹ màá ní kàtígórì bàì kàtígórì yẹn bí Facebook lẹ́nu máa jòkó tí ni àsìkò gbà yẹn òun ni sáfìsì wà òkè bí WhatsApp lálẹ́ méjì kó tí ni lọ́la ṣùkú wa ní sáfíìsì wa òkè bí túta ni àtàwọn oríṣiríṣi tó tún tẹ̀sẹ̀ tún dé tẹ̀tún lò lónìí ntẹ́lò míì fi òru tiẹ̀ ṣe ni ntẹ́jọ́ ọjọ́ rárá àdáàlì wà dáàlì fi tẹ̀síwáàlì wá ìdàtẹ̀ àdáàlù àrùbá àtọ́ wà dáàlù sábò omiya àjálù àrùbá àtọ́ wọ́n dàlú sábọ́míà. àdàlù àdàlù fi tẹ̀síìrì àhìbẹ̀tì. àdàlù àrùbá àtọ́ wọ́n dàlú sábọ́míà. àdàlù àrùbá àtọ́ wọ́n dàlú sábọ́míà. àbá ni ẹjẹ́ àmà wípé ẹni ń fi òru tiẹ̀ sin lọ́wọ́ tí fi ń ṣe nẹ́bílà fọ́láwọ́ tí fi ń tọrọ àforíjì fọ́láwọ́ kọjọ́ra wa pẹ̀lú tóun fi ojú ẹsẹ̀ lójú kọjọ́ra wa pẹ̀lú ẹni tóun fi ojú tó jẹ́ sí pé lòun ti tiẹ̀ ṣe. ọ̀rọ̀ àlùfáàṣà òun ní túnṣọ pẹ̀lú obìnrin olóbìnrin tí ò jẹ́ tí ò jẹ́ tọ́ pẹ̀lú ẹ̀. gbogbo àwọn nǹkan wọ̀nyí ló kú ta nínú àwọn àgbákò tó dáyé táwọn èèyàn fèsì. bàbá wa jẹ́ pé wáyé pé òun ló sùn lóòótọ́ àbí òun ló sùn òun náà fọpọ́n fásié ẹnìkan náà sì ń bẹ́ẹ̀ bí tóun ló sùn tóun sunkún sọ́nà lọ́rùn tómi jáde lórí bẹ́ẹ̀ tí ó ń bẹ ìlọ lọ́rùn èyí tó jọ dáadáa kó ewu kà kó òun sì bẹ́ẹ̀ tó bá ń tẹ́ pé ìlọ lọ́rùn sọ bá lọ́wọ́ ní báyìí abẹ́rẹ́ ìjà tẹ̀pá sọ́nà ẹ̀ka yóò ronú pé èèyàn mélòó ló sorú látara mi àwọn ọ̀ràn yẹn ni ṣé mo kí bó ti tọ́ àti bó ti yẹ àwọn ojúṣe mi tó yẹ kí n ṣe ṣẹ́bí ṣé mo ṣe pé bí n ṣe sára sí mo ṣe èèyàn mélòó lọ́dọ̀ mi tọ́rẹ́ ni tó sunkún lọ́dọ̀ mi tọ́rẹ́ ni jáde tọ́ba tó wá láti gbà ah, alhamdulillah mo rí díẹ̀ sí ń bẹ̀ kò tó wá tún ní ètò kò tún ní máa yọ̀ kíjọ́ ló ṣe ló tún wá sọ pé ìwọ náà kó sọ ọgbà lọ́wọ́ náà. ìwọ lè fi tẹ̀sí ọgbà lè àrùbá tó ọgbà lè sábà níyà ọgbà lè àrùbá tó ọgbà lè. tó bá sì jẹ́ sí wípé ní ìtọ́rọ̀ lúkà. kó ṣe é ní yóò mọ abanújẹ́ lórí ẹgbẹ́ ìyọ Ọlọ́run ṣé tó bá fè yí bì í tí wọn ránú rẹ lọrùn báyìí sáàlì jẹmínà tí wọn ròyìn fún wa yìí ṣé tó bá fè yí bì í tí wọn ránú jẹmínà wò báyìí jẹmọ pẹ̀lú ẹni tó ṣe é pé ẹni lòun rí pẹ̀lú ìyàwó yàwó ọ̀rọ̀ sọkúsọ ní sọ pẹ̀lú ìyàwó yàwó fíìmù kí fíìmù ní wò lóru ọ̀hún náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ìranù tó dáyé táwọn ẹlòmíín ṣe ìkànnì ìyẹn ló tún gba aburú táwọn míì náà tó fòrú ṣe ìyẹn tó fẹ́ẹ́ ju tiwọn gan lọ kámẹ́rà síbẹ̀ púpọ̀ ọlọ́run jẹ́ kó yé wa yí pé àwọn ẹrúsìn ọlọ́run òdodo. wàlẹ́bí náà àwọn náà yóò rú tiwa. wọ́n máa jọ́sìn fọ́lọ́ wọn láti máa fi wá foríjì síwájú ọlọ lórí gbogbo àwọn ẹgbẹ́ tí wọ́n ṣe. lọ́wọ́ ọba àlejò aláàbí sọ fún wa aláàyè mi wípé ní àmọ́yò akọni tó ní ọ̀nà alẹ́ ìlísà jìdá àwọn ọkọ̀ ìmá ìyàgbọ́n rẹ̀ áàkérò tí wọ́n yọ̀rì jù náà rámọ̀tà rọ̀bì yẹnu súrátù. Al-Anfal ayé ẹlẹ́ẹ̀kẹsàn-án bẹ́ẹ̀ ọba àlejò ọlọ́dúnṣọ yẹn ọlọ́dẹ àwọn táwí tó bá di lóru àwọn tó dìde wọ́n yà ibùsùn wọn lódì wọn ò ní sùn mọ́ kí wọ́n máa ṣe àwọn sùn máa jọ́sìn fọ́lọ́ wọn bá wọ́n máa kírun fọ́lọ́ wọn bá wọ́n máa wá òrìjì lórí àwọn nǹkan tí wọ́n ti ṣe tí ò dáa èyí tí wọ́n ṣe tó dáa wọ́n máa bẹ̀ lọ́wọ́ pé kọ́lọ́ sábà kí ni wọ́n torí ẹ̀ ṣe bẹ́ẹ̀. yàdàrú nàlẹ́ àkírọ̀. yàdàrú nàlẹ́ àkírọ̀. wọ́n ń páyà pípò lọ́jọ́ bọ̀dà ìkíámù. wọ́yẹ̀rẹ̀ lọ́kọ̀ ọ̀gbìn. subhanallah. kúrẹ́rẹ́ ẹ̀sẹ̀ lẹ́bí nàlá yàgbẹ́rẹ́ ọ̀gbà lẹ́bí nàlá ọ̀gbà lẹ́bí nàlá ọ̀gbà alayhi wa sallam tó bá jòkó láàrin àwọn sàhábà ń gbà mí tí bá ń ròyìn ọjọ́ ìgbẹ́jà àlìkìyàmà àwọn sàhábà omi sì máa dà lójú wọn pé ẹ ẹ bóò lọ́jọ́ ìyá àwa rí báyìí bẹ́ẹ̀ náà ni táwọn ẹgbàá kan wá kẹnu bọ̀ bí ìgbádùn ọjọ́ náà bí ó ṣe rí fún àwọn ọmọ àlìjẹ́nà kọ́nà kọ́ka ìmí àtirẹ́ fún wọn ṣùgbọ́n ọgbọ́n tó lè mú ìrìn òun náà lélẹ́yìí. Ànábì sọ pé jọ́nà pẹ̀lú àwọn àkọọ́lẹ̀ pé oòrùn táwọn wò yìí nínú ìtọ́ gbajúmọ̀ jù mú ọ̀rọ̀ òun náà ni wípé ibi tí oòrùn wà sí wa kìí ṣe sánmà alákọ̀ọ́kọ́ kódà kìí ṣe sánmà ẹlẹ́ẹ̀kejì nínú ìtọ́ gbajúmọ̀ ní wọ́n dùn mú ọ̀rọ̀ ni pé bí sánmà ẹlẹ́ẹ̀kẹta lòún wà sí wa kódà ó tún jẹ́ kó yé wa yí pé wọ́n tún fi nǹkan jí kọ́mọ̀ bá a máa ta wá lára pọ̀ alẹ́ ìwádìí ẹ̀kọ́ tó bá wá dídé gbèrè àlèkè àmọ́ nǹkan òòrùn táwọn ń wò yìí gbogbo tí wọ́n fi di wọ́n bọ̀ sí ipò bẹ́ẹ̀ yóò tó wá kúrò ní mẹ́ẹ̀lì aláyọ̀kù ní sílọ́pọ̀ ní sámà alákọ̀ọ́kọ́ yóò kúrò nílẹ̀ kejì kódà sámà alákọ̀ọ́kọ́ ga kò tún ní wà lókè sámàsámà yóò máa bọ̀ wá ní dẹ̀ndẹ̀lẹ̀ bíi mẹ́ẹ̀lì kan wá ní yókù síwájú náà jàmá níbi wọn lọ́wọ́ àlọ́ tí wọ́n di ọ̀rọ̀ kan tó bá fẹ́ jáde lọ́sàn gangan ọmọ bó o ṣe máa páyà pé kó o mọ́ta ọ̀la.